pẹ́ títí ọjọ́ àpín o bọ́nà bá jìnnà jìnnà àdópin o àtisáré àdópin aré àmàtìjìyà àdópin ìyà o àtisúnsún àtikàn ògiri ó má ti gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ o bẹ́ẹ̀ ni o. ilé òní gbóná kárẹ́nu omi lé ayé òní láéláé pọ́npá ó mà di láéláé pọ́npá yorùbá ò ní dọ̀bálẹ̀ ẹ̀fẹ́ nìkan ó di gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ o. yé àdìdé àdìdé dìde bí ológun ẹ bá jàgbà sílẹ̀ o ẹran tí a tọmọdọmọ kò ní sún wa kò ní rẹ̀ wá bá ó fi ṣẹ́gun tó dé ó Señor. bá kú tí a bá jí a ó fẹ́ràn ẹni ẹni bá ṣàìsàn ni yóò lè mọyì àlàáfíà bí a bá ṣaláìní ká tó wá ní a mọyì bàbá ń fojoojúmọ́ jẹun ata ó dípa fún Yorùbá tí í ṣe ọmọ Odùduwà bàbá mi òkè gàgàgà tí í ṣe lépè lẹ́yìn aṣòótọ́ Ọ̀yọ́ Ìbàdàn Oǹdó Ìjẹ̀ṣà Ilé Ifẹ̀ o. wá ohun alóore Odùduwà ló ń pè é àkúrẹ́ ọ̀wọ́ ìkarẹ́ òwẹ̀yìn èkìtì ẹgbóhùn yìí pé o. báwo wá lóore Odùduwà ló ń pè. ìbàràpá ilé ẹ̀gbádò ẹ̀yìn ọ̀ṣun ẹgbóhùn yìí pé o. báwo wá lóore Odùduwà ló ń pè. ẹ̀yin ìjẹ̀bú ọmọ àlárẹ̀ o ẹ̀yin ẹ̀gbọ́n ọmọ lè ṣàbí. báwo wá lóore ń pé o ẹ̀yin ọmọ Yorùbá ọjọ́ ayọ̀ súnmọ́lé o. tó mo kí gbogbo ojú tó ń wò ayé o mo kí wa káàárọ̀ mo kí wa káàsán bẹ́ẹ̀ ni mo kí wa káalẹ́ mo kí wa kú déédéé àsìkò yìí onílé mo kágò ní inú ilé yìí kí n tó wọlé torí pé tó wọlé tí ò kágò irú wọn a máa bẹran irú wọn a dẹran àmúso ni o àgùntàn tó wọlé tí ò kágò irú wọn a dẹran àmúso mo kágò kí n tó wọnú ilé yìí ẹ bá mi ké sí alára ẹ ké sàjèrò ẹ ké sí ti jáde mo kí yín kàbọ̀ sórí ètò yorùbá nation now lórí ìkànnì BGI TV bàbá gbàgede mọ̀ tẹlifíṣàn mo dúpẹ́ lọ́dọ̀ olódùmarè ọba tó dá mi ọba lónìí ọba lánàá ọba ní ọjọ́ gbogbo ọlọ́run yìí náà ni orúkọ rẹ̀ jẹ́ alikahar ga ju ọba tó ga jù láyé ọba lórí gbogbo ọba ọba tí fọba jẹ ọba tí ń rọba lóyè ọlọ́run náà ni mo dúpẹ́ fún o kábíyèsí rẹ̀ olódùmarè ọba ti bẹ ní sọ́mọ̀ tó ń pàṣẹ ní sọ́mọ̀ táṣẹ ẹ̀ sì múlẹ̀ ayé yìí nìkọ́kọ́ ilẹ̀ méjèèje ni ti múlẹ̀ òun ló ń pèsè féerin náà ló ń pèsè féèrà òun ló ń pèsè fẹ́fọn ló ń pèsè fẹ́fọn ohun tó bá wí náà làbẹ́gẹ́ ohun tó bá sì ṣe àṣegbé ni ó lè fọmọ ẹni mẹ́ta ẹni bímọ mẹ́ta kó filẹ̀ kó sì pẹni tó farúgbó ara bí kan ó bá ṣe bẹ́ẹ̀ kò sí kóòtù tá a gbọ́ lọ ń lọ òun lọba tí kì í kú ọba tí kì í ṣá ó dákú kì í kó débi ebi kì í pa á tó olódùmarè mo dúpẹ́ lọ́dọ̀ rẹ o ṣeun o tún ti jẹ́ kí wọ́n gbé mi sí o jẹ́ káyé torí tèmi gbé dígà ẹ̀wájà dọ̀ dúpẹ́ lọ́dọ̀ lọ́hùn kí n tó máa bá ètò yìí lọ ẹ jẹ́ kí n tún rọ̀ wá gbogbo ojú tó ń wò mí gbogbo yín náà ni mo rọ̀ tá a bá rẹ́nikẹ́ni tó ń wò mí tó jẹ́ pé àwọn ò tí subscribe fún iléeṣẹ́ tẹlifíṣàn wa yìí ẹ ṣe bá wa ṣe bẹ́ẹ̀ lónìí kẹ́ ẹ darapọ̀ mọ́ wa kẹ́ ẹ lè di ara wa pátápátá kẹ́ ẹ jẹ́ àdọ́mọ́ kọ́mọlùbọ́ lórí ṣánẹ́ẹ̀lì yìí ṣé rí kẹ́ ẹ máa wá wò wá kẹ́ ẹ máa kú òun bẹ́ẹ̀ kì í ṣe ní tó dáa tó ẹ̀yin náà ṣe darapọ̀ mọ́ wa lónìí kẹ́ ẹ bá wa tẹ subscribe níbi tí wọ́n kọ sí bákan náà ni pé àmì aago ẹ̀rí sáyìn aago kan tó wà ńbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ aago yìí ni aago yìí ló jẹ́ bíi kẹ́hìndé sí subscribe subscribe ní táyé aago yìí ní kẹ́hìndé rẹ̀ ẹni bá ti subscribe ó dáa kó tẹ aago ìdí ni pé bẹ́ẹ̀ ṣe tẹ aago yìí ẹ̀rí nǹkan tí ó yọ èyí tó all all oníkẹ́ tó tẹ̀ gbogbo ìgbà tí ètò bá ti ń gorí ṣánẹ́ẹ̀lì yìí wọ́n máa wá fún yín ní àlàmí pé nínú BGI TV wọ́n tó ti gbétò kan jáde síbẹ̀ Elédùmarè ó ṣe dáadáa fún wa ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ́ fìdílé kan kájọ túkọ tòní ó sì dá mi lójú pé èbúté ayọ̀ òun náà láàjọ já sí tó ní àárọ̀ yìí àbí lọ́sàn-án yìí ni ká pè é mo fi ètò kan síta lórí ìṣẹ̀lẹ̀ ńlá mo sọ nípa itú tí àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí nípa àwọn ọlọ́pàá ti dìde mọ́ ọ̀rọ̀ yìí báyìí ṣé ẹ mọ̀ pé ọwọ́ wọn ní rìsọ́ọ̀tì autopsy wà hmm. àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ o wọ́n ti bẹ̀rẹ̀ sí ní take action fídíò yìí wà ń ta mo dẹ̀ rọ̀ wá pé lọ wò ó kẹ́ ẹ wo kí ni tó tún ṣẹlẹ̀ ńbẹ̀ torí pé ọlọ́pàá ní láò wọ́n ní Adédoyin wọn ló mọ̀ ń pa ọ̀rọ̀ yìí ní ti rìsọ́ọ̀tì tiwọn àti investigation ìwádìí tí wọ́n ṣe wọ́n ní Adédoyin mọ̀ ń pa ẹ̀ dandan sì ni kó fojú balẹ̀ ẹjọ́ mo kọ́ sáré fẹlẹ́ yìí sí fáfà ní ẹ̀yìn tẹ́ ẹ̀ tí mọ̀ ipò ti jáde lónìí ẹ jẹ́ ká jọ kakuléètì ẹ̀ ó dóṣù kélòó tẹ́ ẹ mọ̀ tí olóyè Sunday Igboho tó ti wà ní Benin Republic tí Talon tìtì mọ́lé July ló bẹ̀rẹ̀ ó doṣù kan l'August oṣù méjì September oṣù mẹ́ta l'October oṣù mẹ́rin oṣù mẹ́rin ní November oṣù karùn-ún rèé ní December oṣù karùn-ún rèé tó ń bá lọ ní December yìí láti july ó doṣù kan lọ́gọ́st ó doṣù méjì ní september ó doṣù mẹ́ta ní october ó doṣù mẹ́rin ní november oṣù karùn-ún lolóyè sunday igbòho ń gbé lọ yìí ẹ wá jẹ́ n bi wá léèrè gbogbo ojú tó ń wò mí pátá ẹ jẹ́ a bi ara wa léèrè kí lẹ̀ ṣe olóyè sunday igbòho ẹ̀ṣẹ̀ wo gan-an ni májàsọ láṣẹ ṣé lóòótọ́ ló jọ dàrán ṣáwọn fúlàní kì í ṣọ̀daràn ni ṣé fúlàní darandaran tó di darandaran tí wọ́n ń gbèyàn pa ṣáwọn kì í ṣọ̀daràn ó dáa Gumi tó wọlé lọ bá fúlàní kọ́ ṣóun kì í ṣọ̀daràn kí ló wáá dé kí ló dé tó jólóyè Sunday Igboho láti oṣù karùn-ún sẹ́yìn ó wà látìmọ́lé níbì kan táwọn Fúlàní sì ń patú tí wọ́n ń pa tí ò sẹ́ni tó bì wọ́n lọ́wọ́ wò tí Gumi ń wọlé lọ bá wọn tó jẹ́ pé òun gan ló ń ṣe alágbàtà wọn tó sì ń rìn tí ò sí tó ṣẹlẹ̀ sí Yorùbá ipò wo la wà ipò wo la dé dúró níbo nípò tá a sì ń lọ kò sí ẹ̀ṣẹ̀ tí olóyè Sunday Igboho ṣẹ̀ jù pé ó jẹ́ ìran Yorùbá lọ ẹ̀ṣẹ̀ kan ṣoṣo tó ṣẹ̀ òun náà ni kó jẹ́ ìran Yorùbá tó bá jẹ́ kì í ṣèran Yorùbá ni kó jẹ́ ìran Haúsá ló ti wá àkọ́kọ́ náà kò ní sí látìmọ́lé dà yìí wọn ò ní gbé síbẹ̀ ó dá mi lójú ẹlẹ́ẹ̀kejì ni pé kátìẹ̀wá náà gbé síbẹ̀ o àárẹ̀wá àwọn olórí wọn ò ti parapọ̀ tí wọn ò ti lọ́ọ́ da pírẹ́sídẹ̀ǹtì tó wà bẹ́ẹ̀ láàmú ábọ̀ torí yorùbá ṣé báwa náà ló lórí ṣé bá láwọn àgbààgbà tẹnu wọn sì tọrọ tí wọn jẹ abẹnugan tó sì jẹ́ pé bá a ṣe ló burú tó yìí Buhari sì gbọ́ràn sí wọn lẹ́nu ẹnu kọkàndé aṣọ rock kí wọ́n sọ fún Buhari pé ọmọ wa tó ti mọ́lé yìí tó bá sì fẹ́ máa rí ìyọnu wa bá wa tì sílẹ̀ tí Buhari ò sì ní yọjú padà ta lòun ti gbọ́ tá sì pàṣẹ. àmọ́ bó kọ̀rọ̀ kí àwọn olórí sọ bẹ́ẹ̀ kí àwọn àgbààgbà yorùbá sọ bẹ́ẹ̀ kí àwọn tó nírú àṣẹ bẹ́ẹ̀ lẹ́nu sọ bẹ́ẹ̀ ohun tá a tún gbọ́ tí wọ́n sọ níjọ́ Jímọ̀ sátidé tó lọ yìí ni pé gbogbo tó ń jẹ́ yorùbá nation wọ́n ní ìwà terror ní ìwà terrorist ni wọ́n láwọn ń tàwọn o àwọn ò sọ́pọ̀ọ̀tì ẹ̀ ẹnìnú ẹlẹ́ẹ̀kejì ni pé. E a ti ẹ̀tún rí lára àwọn àgbà yìí tí wọ́n tún ń kàmpéènì fún nínú àwọn ọmọ Yorùbá tí wọ́n gbàpò tí ìdìbò páwọn fẹ́ ṣe lórí orílẹ̀-èdè yìí kódà nu ọba tó jẹ́ pé ọba gangan fún rẹ̀ ló tún ń kàmpéènì fún ìkan nínú àwọn tó ń gbàpò tí fún ààrẹ olórí orílẹ̀-èdè yìí báwọn fẹ́ ṣe ààrẹ tọba náà sì ń pa láṣẹ pé òun gbòun pé gbogbo ẹ̀yin ọmọ yorùbá ẹ tẹ̀lé lágbájá a rí nínú àwọn olórí ọ̀hún tó jáde tó sọ fún gbogbo ayé wípé ní tòun o kò sí tó jọ yorùbá nation ìbéèrè lèmi fẹ́ fi bẹ̀rẹ̀ ètò ìní wípé Eyi tí ẹ olori, olórí ẹ̀yin tí ẹ jẹ́ aláṣẹ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí tí ẹ jẹ́ lẹ́mù tẹ́ ẹ nífọ̀n lé ẹ sì láṣẹ ẹ bí yín léèrè béèrè kan wípé ǹjẹ́ tí ẹ mọ̀ rárá lọ pé Yorùbá ṣẹrú nílùú ìlú tá a bí wa sí ǹjọ́ dá sí yín lójú náà kò sí àyè fọmọ yorùbá bí ti ń wọ̀n mọ nílùú nàìjíríà yìí ǹjẹ́ tiẹ̀ mọ̀ wípé èròǹgbà fúlàní agbẹnipa ni kí wọ́n gba ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa ǹjẹ́ ríro bẹ́ẹ̀ rárá ǹjẹ́ ìtì ẹ̀rí ń tàwa ń rí rárá pé ìyá tí ń jẹ ọ̀dọ́ nílẹ̀ yorùbá òbí ń ta aṣọ láti rán ọmọ níléèwé àwọn ọmọ yìí maa má ríṣẹ́ ṣe ǹjẹ́ ti ẹ̀ ronú bẹ́ẹ̀ ǹjẹ́ agbagba àgbààgbà ti ẹ̀ wípé bíríìjì tẹ̀yìn gùn kọjá lọ́fẹ̀ẹ́ nígbà táwọn lọ́wọ́ ṣe iléèwé ẹ̀kọ́ ọ̀fẹ́ ǹjẹ́ mọ̀ pé bíríìjì tẹ́ ni àwọn ọ̀ṣẹ́sí yín ẹ ti fi já bíríìjì yìí àwa tá à ń bọ̀ lẹ́yìn àwa kó wọnú oníkálukú wa ń lúwẹ̀ẹ́ ó wá ń gbìyànjú láti gòkè ǹjẹ́ tí ẹ mọ̀ pé lẹ́yìn tẹ́ já bíríìjì tán gbogbo nǹkan ọjà olóró lẹ tún kó sínú inú odò yìí lélẹ́yìí tó ń dúnkokò máwọn èèyàn láti gòkè púpọ̀ nínú yín ló jẹ́ iléèwé ọ̀kan ọ̀fẹ́ ló lọ o iléèwé ọ̀kan ọ̀fẹ́ ló lọ. ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ oúnjẹ ọ̀fẹ́ aṣọ ọ̀fẹ́ ìwé tó kà léèwé ọ̀fẹ́ torí pé Awólọ́wọ̀ ńgbà náà ṣe free education kì í tún wá ṣèyẹn nìkan nígbà tẹ jáde primary tẹ jáde secondary iléèwé girama ṣé ẹ rántí pé scholarship lọ́pọ̀lọpọ̀ yín bá lọ ìlú òyìnbó lọ kàwé àbí láàrin yunifásitì tẹ̀ka ní nàìjíríà léèwé gíga ǹjẹ́ ẹ rántí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí yóò tiẹ̀ wọn ò tiẹ̀ mọ̀ pé ń kàwé rárá nítorí pé ìnira ò bá wọn nàìjíríà náà ló forí gbé ilẹ̀ yorùbá south west ló forí gbé torí pé ẹ ní àǹfààní sí scholarship ǹjẹ́ ẹ rántí wípé àwa tá a wá bọ̀ nísìn àwa tá a jẹ́ ọmọ ọmọ yín tẹ́ ẹ bí kalẹ̀ kódà látòrí àwọn ọmọ yín direct lẹ́tí gébríjì yẹn àwa tá a tún wá ń bọ̀ tó yẹ káwa náà kà á lọ́fẹ̀ẹ́ kárí ṣe lọ́fẹ̀ẹ́ kádẹ̀ ríṣẹ́ bẹ́ẹ̀ ṣíjọ́ ẹ̀yìn náà ṣe ríṣẹ́ ńgbà tẹ̀ bẹ̀rẹ̀ ǹjẹ́ mọ̀ pé ti tilẹ̀kùn ẹ ti mú kọ́kọ́rọ́ pamọ́ kódà kì í ṣe pé ẹ mú pamọ́ ẹ sọ sínú ìgbẹ́nu ẹ̀yin àgbààgbà yìí ǹjẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ló jẹ́ pé ẹ jẹ́ ilẹ̀ Yorùbá ní gbèsè tó sì yẹ kẹ́ ẹ san padà fáwọn ọ̀dọ́ tá a bọ̀ ǹjẹ́ mọ̀ wípé ìṣesí yín yìí ìjòyè yín pe pé ẹ ti fi da ọ̀pọ̀lọpọ̀ gbèsè ayé àwọn ọmọ yín tó ń pọ̀ lẹ́yìn ǹjẹ́ mọ̀ pé ẹ ti fi dàrú. ǹjẹ́ mọ̀ wípé ìmọ̀ àtúnṣe ìgbàpótí ní èjì ọ̀pọ̀lọpọ̀ yìí láwọn orúkọ ti ń gbọ́ láti primary school tó sì tún jẹ́yìn náà lẹ́sìn tu ọkọ̀ ìjọba ilẹ̀ nàìjíríà débi pé ẹ ti wá fi ní yorùbá lára ǹjẹ́ mọ̀ pé ẹ ti fi dá wàhálà lẹ́sìn yorùbá lọ́rùn gbogbo àwọn ìbéèrè tí mo bi yín ṣe ẹ lè dáhùn ǹjẹ́ mọ̀ pé ẹ ti bayé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ jẹ́ lẹ́nìí nítorí ntọ́jọ́ ó jẹ àbí àṣà jẹun ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló jẹ́ pé lẹ́nìí kò lè má rí ó sì ti tó àsìkò láti fẹ́yàwó àmọ́ kò lè fẹ́ ẹ̀. ǹjẹ́ mọ̀ páwọn obìnrin wa ti doníṣìnà káàkiri nítorí pé wọ́n ṣáà ń fẹ́ kí nǹkan kan wọ ọwọ́ àwọn káwọn fi jẹun. láyé ìgbà kan ẹ̀yin bàbá wa àtìyá wa náà lè máa ń pòwe pé bókété bá dàgbà tán ọmú ọmọ ẹ̀ ní mú ǹjọ́ wáyé yín náà pé tí ọmú náà ò bá ṣẹ̀ kò sí ní tókété fẹ́ mú un. ṣẹ́ẹ̀bì ṣẹ́ẹ̀jẹ èso dáyé lójú náà pé gbogbo ọ̀nà tẹ́ ẹ lè fi tẹ́ ọ̀nà wa lè fi sẹ̀ ó lẹ ti dípa pátápátá ẹ lọ wo pos tán ṣẹ̀ ń ṣe ní sí ọpẹ́lọpẹ́ graduate lẹ máa bá ń bẹ̀ tó bá ti gbé pákó kékeré síwájú tó sì ti rówó ra máṣíìnì yẹn pos machine tó ti rówó rà á lọ́wọ́ àwọn báǹkì ìyẹn náà tó yóò yá gbé síta. Si akọsi pos available receive and pay your money ngbò bá gba ngbẹ bá gba ten thousand two hundred naira ní ti àkósápò yẹn náà tó ẹlòmíì kẹrin òní rẹ ni sọ pé kí ló ń tà tí lè fi ṣu ẹ wá ló lè pọ lù ẹ sọ wọn di gbọmọgbọmọ ẹ sọ àwọn obìnrin wa dàṣẹ́wó. tẹ́ ẹ bá débi tí wọ́n ti ń ṣe kọnkéré tí wọ́n ti ń rúpẹ̀ bọ̀ ẹ lọ wo àwọn tó wà ń bẹ̀ púpọ̀ nínú wọn ló jẹ́ graduate nàìjíríà ọmọ yorùbá sì ni wọ́n tẹ́ ẹ bá sì gbọ́ bó ní kálukú ṣe kàwé bí ẹni pé kí wọ́n kàwé yẹn tán kí wọ́n máa kó owó lẹ̀ ni nígbà tí kì í ṣe ayé ìyá yorùbá wá á jìyà kó tó parí iléèwé ọmọ mi à pebi mọ́nú ni ní kò ń sáforírọ kò ń kà tán nígbò bá tún wá kà tán o a tún wá máa jìyà mọ́pọ̀mọ̀pọ̀ mi ètè láti wá iṣẹ́ wọn á gbá bọ́ọ̀lù síbí wọn á gbá bọ́ọ̀lù sọ́hùn ó lè jẹ́ pé látòdìndì ẹ̀yìn tẹ́ ẹ bá mu Abẹ́òkúta bóyá látòdìndì tọ́sìn ló ti máa fẹsẹ̀ rìn lọ sí ọba tókò tàbí jù bẹ́ẹ̀ lọ tí ó tún fẹsẹ̀ rìn padà torí pé ó wáṣẹ́ pẹ̀lú ẹ̀ náà blb ni bó ṣe lọ ló ṣe bọ̀ ẹ̀yin bàbá yìí ti mú gbogbo opportunity tó wà ẹ ti tì pa ẹ ti pín mọ́ra yín lọ́wọ́ ẹ wá fi ọmọ Yorùbá sílẹ̀ kan máa jìyà kiri ayé. kò sí nǹkan kan tí olóyè Sunday Igboho ṣe tó ṣẹlẹ́ṣẹ̀ jù pé àwọn ìbéèrè tí mo béèrè yìí lòun fẹ́ mú dáhùn wá sí wípé bíríìjì tẹ́yìn gé olóyè fẹ́ bíùdì ẹ̀ padà òkú ẹrú tẹ́ ju Yorùbá sí pẹ̀lú ìwà yín àti ìṣesí yín olóyè Sunday Igboho fẹ́ dá padà ó fẹ́ yọ Yorùbá kúrò ní òkú ẹrú kí lẹ wá ṣe fún un ẹ set up fún torí pé ẹ ti rí bí ẹni pé eléyìí disturb wa kò ní jẹ́ adépò tá a fẹ́ ẹ ti wá gbàgbé o wípé kò sí a ní nǹkan kan láyé gbogbo tá a bá kó jọ yẹ̀pẹ̀ lápadà dà lọ́la. àkìtàn kan wà lẹ́yìnkùlé ilé wa nígbà tí mo wà kékeré a máa ń lọ sínú sí àkìtàn yìí torí pé mọ́tò ńlá kan wà bẹ́ẹ̀ ilẹ̀kùn mẹ́fà ló ní a wà máa lọ sí inú mọ́tò yìí a máa láwa mọ́tò a máa ṣeré ní tí mo wá dàgbà tójú mi wá ńlá mo gbọ́n mo wá ń bi dáàdì wa léèrè pé mọ́tò tó dáa tó báyìí báwo ló wá ṣe jẹ́ tó dórí àkìtàn ló wà <laughs> bàbá mi ní bẹ́ẹ̀ ni wọ́n ní sórí mọ́tò tó ń wò yẹn wọ́n ní ní ìgbà yí ẹ̀tẹ́ tó ní tó yẹ̀ṣẹ̀ rà á <laughs> wọ́n lọ́mọ bíbí inú ẹ̀ kan wọ́n ní kò jẹ́ fi mọ́tò yẹn gbé wọ́n lá sọ pé ó máa dọ̀tí mọ́tò yẹn wọ́n níyàwó ẹ̀ kò jẹ́ fi gbé e wọ́n láṣọ kó máa dọ̀tí mọ́tò yẹn wọ́n ní tí mọ́tò yẹn bá rìn láàrin títì gbogbo èèyàn máa ń tò báyìí tí wọ́n máa ń wò ni àmọ́ kí ló padà gbẹ̀yìn ẹ̀ mọ́tò àwọn ọmọdé ló padà dà tá a fi ṣeré lórí ìkó lórí ìdalẹ̀ lò sí. tó bá jẹ́ ní ìjí owó kan tó fi ra mọ́tò yìí ni. Moto ó wà nú àkọọ́lẹ̀ kó jalè mọ́tò tó sì rà tán lójú ẹ̀ ó di mọ́tò orí àkìtàn ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ yẹn ò dẹ̀ṣẹ̀ àtijọ́ wọn bá kọ́ sílẹ̀ síbẹ̀ tó bá dó bàtà wọn kan jẹ́ ni tó jí owó ẹ̀ kó tó fi ra mọ́tò yẹn ó wà lákọọ́lẹ̀ kó bàtà wọn kan jẹ́ ó sì fi ra mọ́tò ṣùgbọ́n mọ́tò ọ̀hún wà lórí odó lójú ẹ̀ bẹ́ẹ̀ ní ilé ìdánilù sí i láyé ìsìn mo mọ̀ pé àwọn tí wọ́n ń ta lumí tí wọ́n ń ta páànù wọ́n á ti ṣá wọ́n á ti lọ́ọ́ tà dànù ìgbẹ̀yìn ayé mọ́tò yìí rèé nígbà tí Buhari ṣẹ̀ṣẹ̀ wọlé ìkan nínú àwọn òṣìṣẹ́ ìjọba làbújá ó jí owó kan kò mọ kò mọ tó lè sọ ó léjò ló gbowó yẹn mi owó tẹjọ gbé mi tó bá jẹ́ kó ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ó jí owó ìkógbé ni in tó bá fi rà nísìn ká tó sọ pọ́gọ́rùn ọdún rèé nǹkan náà dòfo lójú ẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kó jí owó kó á sì wà lákọọ́lẹ̀ fún ìṣesí ẹ̀yin àgbàlagbà yìí ẹ ti fi bá ọ̀pọ̀lọpọ̀ ayé yúùtù jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ni ò déèyàn mọ́ látara látara tẹ̀sí bọ́mọ bá kàwé kò ní ríṣẹ́ fi ṣe nílẹ̀ Yorùbá kan náà yìí ni o bọ́mọ bá dààmú dààmú dààmú tó lọ léèwé kò síṣẹ́ tí ò fi ṣe ọmọdún ní márúwá kalẹ̀ tó bá kúkú jẹ́ pé márúwá ló mọ̀ pé òun ó wà nígbèsí ayé òun ni kí ló dé tí òun já jí láàárọ̀ ẹ̀ kó gbàdìmọ́lúwa ọmọdún ọlọ́kadà wọ́n sì rí kúhé bẹ̀ bó ṣe wù wọ́n ni ìyá Mary nc lọ́kọ ẹ̀ ní ṣebí kabúkabú ní fi mọ́tò ṣe kó tó di pé mọ́tò lọ yà pa mọ́ bẹ́ẹ̀ tó bá kú wá jẹ́ kó mọ̀ pé kabúkabú lòun ṣe ń gbèsè ayé òun kí ló lọ léèwé fún ojoojúmọ́ dẹ̀ níléèwé ọ̀hún hàn níléèwé tẹ̀yìn kà lọ́fẹ̀ẹ́ àwa rí inú àwọn olórí yẹn tó wá jáde tó ní kò sí tó ń jẹ́ yorùbá nation òun ò ní tírẹ̀sì sí ìhùn tó bá òun kó ṣẹlẹ̀ sí yorùbá yes ah, ṣé bóun ti gòkè odò kàfárá tó já wọn bá dẹ̀ jáfárá kò kàn wọ́n mọ́ ṣùgbọ́n ẹ rántí o bí atakóró wọnú àdó yín bá bímọ tó takóró wọnú àdó tó tún kọ́ ọmọ ẹ̀wọ́ ọmọ ọmọ yín kọ́ ọmọ ọmọ ọmọ yín tẹ́ bí kalẹ̀ ń kọ́ kí labiola mọ̀ tó ṣẹlẹ̀ sáwọn ọmọ mọ́ àwọn ọmọ àwọn ọmọ táwọn ọmọ ẹ̀ bí kí ló mọ̀ tó ṣẹlẹ̀ sí wọn mọ́ ṣé ẹnikẹ́ni lè lọ báǹkì mọ́ láyé yìí pé ọmọ abiola lèmi ẹ yá mi lọ́ndrẹ́d tàùsàn kí báǹkì yá bẹ́ẹ̀ nígbà kan bẹ́ẹ̀ bá mú ordinary paper dé báǹkì tí signature abiola dẹ̀ wà ní ordinary times Kanidele Times lẹ́mú dání newspaper tí signature Abiola dẹ̀ wà ń bẹ̀ tí signature yẹn jẹ́ authentic tó sì kọye tẹ́ ẹ máa gbà newspaper yẹn tí wọ́n bá rí ní báǹkì wọn àfi fún yín lówó. ẹni tó ráyé lò tó ṣe dáadáa sáwọn èèyàn là ń sọ yìí nígbà tÀbíọ́lá náà wàá kú kí ló mọ̀ tó ṣẹlẹ̀ sáwọn ọmọ wọn àtàwọn ọmọ ọmọ ọmọ wọn ìjọkùn ẹ̀yìn náà lọ ọ̀pọ̀ yẹn bẹ́ẹ̀ bá ní atakóró wọnú àdó yín ó ti tọmọ ẹ̀wọ́ ó gbéyàwó ẹ̀wọ́ ọmọ ọmọ ọmọ tẹ́ ẹ bá bí kalẹ̀ ńkọ́ ṣé tàn á gbàgbé wọn ni ṣé ẹ mọ bí tọ́lọ́ ti fẹ́ yọ arú ẹ̀ ni wọ́n ní bíbélì sọ pé a ó yọ ẹ̀ṣẹ̀ bàbá wò a bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní títí dé ìran kẹfà bí ìran keje náà ló pè é ìtàn lẹ́ ń kọ sílẹ̀ yìí o ìtàn náà sì ní gbàgbé yín láéláé wọ́n mú yorùbá lójú yín wọ́n gbé sátìmọ́lé láìṣẹ̀ láìrò ẹ̀dẹ̀ wò ọmọkùnrin náà lo oṣù karùn-ún lọ báyìí kò dẹ̀ sí nǹkan tẹ́ni kankan lè ṣe sínú yín ẹ sì lọ aṣọ rọọkì ẹ sì ń bá buhari rẹ́rìn kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ inú yín sì ń dùn ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run bẹ́yìn náà bímọ gbogbo ẹni tó láṣẹ tó lè pàṣẹ pé kí wọ́n fi Ìgbòho sílẹ̀ nínú ọmọ Yorùbá tó kọ̀ tí ò ṣe ẹ̀yìn nu Ọlọ́run oníkálukú ń gbìyànjú tó mọ̀ oníkálukú wa sapá oníkálukú ń ṣe bágbára ẹ̀ ṣe tó àmọ́ agbára kan ó ju agbára kan lọ àwọn kan lamẹ́ríkà láìpẹ́ yìí ìjọ sátidé yìí ni wọ́n kóra wọn jọ ni wọ́n tún sì ná owó wọn nọ́ra ná ẹ̀mí nínú òtútù ni wọ́n tún sì ń ṣe pé àwọn ṣe rálì ní France Embassy kíta lọ́hùn kó lè fi olóyè Sunday Igboho sílẹ̀ ẹ̀yin bàbá yìí sì rí ẹ̀dẹ̀ wò you feel of concern ọmọ haúsá ọmọ àrèwá ọmọ fúlàní àwọn ń fi ìyẹ́ bí àdàbà àwọn ń fi bu ọmọ tí wọ́n mọ́lẹ̀ Gumi ṣe gbogbo ohun tó ṣe wọ́n torí ẹ̀ gbé torójọ́ ọmọ wọn àwa ta ọmọ tiwa dànù síta Yorùbá ní ọmọ kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì ọmọ ẹni tá a bí kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká lọ́ọ́ filẹ̀kẹ̀ sídìí ẹlòmíì kílẹ̀ yín bàbá yìí wá ń ṣe kílẹ̀ yín ìyá yìí ń ṣe ẹ̀yin tẹ́ wà nípò kílẹ̀ wá ṣe lónìí ṣe bí ọmọ tí yín ṣe níbẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ ń filẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì aṣáàrẹ̀ ni tó ń lọ ṣe yẹsà fún wọn ilẹ̀ haúsá tó fún wọn fifty million tó fún wọn lọ́dẹ̀ million nítorí wọ́n fẹ́ jà rẹ̀ tíyà sì jẹ ọmọ yorùbá mọ́ bí àwọn owó tẹ́ ẹ kó pamọ́ yìí tẹ́ ẹ bá kó wọn síta tẹ́ ẹ fi dáṣẹ́lẹ̀ tí gbogbo àwọn ọ̀dọ́ táyé wọn ń bàjẹ́ lọ yìí tí wọ́n fi ń ríṣẹ́ ṣe ẹ rí i pé kíákíá kò sọ́dọ̀ kan tó ya wèrè kò sọ́dọ̀ tó fẹ́ jẹ́ kírímínà àbọ̀dọ̀ wo lájìjìjì ẹ̀ láàárọ̀ la máa gba close to one hundred thousand naira lóṣù tá a tún máa ronú pé òun fẹ́ dàlúrú òun fẹ́ bayé jẹ́ ni close to one hundred thousand tó ń rí pé ó dẹ̀ ó ṣe lemọ́lemọ́ lóṣooṣù irú ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fi kíráìmù lọ ṣáágbọ́ ṣùgbọ́n ẹ̀ ní jẹ́ kó rí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá dé orí bẹ́ẹ̀ àwọn wo lẹ́yìn ó lò ní tọ́ọ̀gì tẹ́ fi ṣe bò tẹ́ fẹ́ ṣe tọ́ àwọn ẹni yìí wọ́n kóra wọn jọ sí Amẹ́ríkà wọ́n ń bẹ̀rẹ̀ sí ní ṣe rálì pé kíta lọ́n tó rí kó tún lè fún lóyè Sunday Igboho sílẹ̀ mo fẹ́ ká sáré fẹsẹ̀ kan dé Amẹ́ríkà káwọn táwọn ẹni yẹn ṣe ní wíkẹ̀ndì tó lọ yìí òun padà bọ̀. hello gbogbo ilé a wà ní France Embassy tí à ń ṣe rally a wà ń bẹ̀ sí yìí lórí ọ̀rọ̀ brọ́dà wa Sunday Igboho òòṣà so àwọn èèyàn tí wọ́n wà ń bí eléyìí so èmi náà ṣẹ̀ṣẹ̀ dé bíbá yìí sì yìí ni ẹ ẹ pẹ̀lẹ́ sà àdúgbò fọlọ́run àdílẹ̀ lè pẹ̀lú gọ́ ọlọ́run so àwa tí ọlọ́run tún kọ pé ká wà ń bí àwọn lè ń wò yìí nínú òtútù láwa yìí o ẹ̀ẹ́dẹ́ lómi pẹ̀lú aṣọ mẹ́ta aṣọ mẹ́rin lọ́rùn ẹ̀rí gbogbo wa lágbára ọlọ́run àníṣe láṣẹ dànù pẹ̀lú ògùn ọlọ́run gbogbo alamari èrè ń bẹ̀ ọlọ́run adé túbọ̀dà mi nílẹ̀ níbi tó wà lágbára ọlọ́run wọn ò ní gbókù ẹ̀ jáde kó ń bẹ̀ gbogbo ìmọ̀ tún ìmọ̀jọ wọn kò ní dalẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run iná tó bá dá sílẹ̀ fún ẹ gúrugún míì ni wọ́n fi ń sun gbogbo ẹ̀yin tẹ̀ ń dáná burúkú yìí ara yín lè máa fi sun tọmọtọmọ lágbára lọ àdàbí tó bá pé ìjẹ̀bi ló ń jà o bẹ̀ẹ̀ tó bá pé ìjàre ló ń jà yìí pé sẹ́ kí Yorùbá kúrò lóko ẹrú tẹ́yìn sọ pé dandan dandan inú oko ẹrú yẹn lè fẹ́ jókòó sí oko ẹrú yẹn náà lè máa wà tọmọtọmọ so freedom òun làbá wa ṣẹtiri sí mò ń tà láti ṣó ṣẹtiri that's embassy embassy wọn nìyí o France embassy yo. so àwa ń bí o ṣùgbọ́n tó bá kí bá ṣe kígbe sí làwọn èèyàn wa ṣe ń yọjú ni ọ̀rọ̀ yìí bá níyanjú ṣùgbọ́n lágbára lọ́run gbogbo ẹ̀ máa níyanjú àwọn ọlọ́pàá tí wọ́n fún wa nìyẹn ṣe rí bàbá yìí sì New York ló ti wá New York New York náà ti drive wa o àbúyé àwọn èèyàn bíi mẹ́ta náà sì New York náà ti wá àwọn ọlọ́pàá tí wọ́n fún wa nìyẹn ṣe ti rí àwọn ọlọ́pàá ṣe ti rí àwọn ọlọ́pàá tí wọ́n fún wa so downtown dis lawa yìí this is the um, embassy of France lawa ṣe ti rí sí live liberty in Washington DC òun nìyẹn ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run àmì ṣe lásán ọlọ́run adẹ́wà pẹ̀lú gbogbo wa olùkàlùkù wa ká máa ṣàdúrà torí ìkọ̀kan gbọ́dọ̀ ṣọmọkùnrin sẹ́rí inú òtútù sẹ́tìrí. èmi gan fúnra mi aṣọ bíi mẹ́rin ló wà lọ́rùn mi o. Sunday Igboho is not a criminal. Sunday Igbo's not a criminal. Sunday Igbo's not a criminal. No, no, no. Brethren, God Pass our message to uh, Macron. Luckily, Macron has lived in Nigeria before. Macron, President Macron has lived in Nigeria before. Eh, president Macron has even worked in Nigeria before. So can you please kindly pass our message to President Macron that it should compel the President of the Republic the rule of law. They should compare the best to follow the rule of law. But what is said, what is doing now It's not following the rule of law. It's not following the rule of law. It's following the rule of mighty. Uh, and I'm, I'm sure, and I'm not mistaken, if you are taking money from federal government, you should return the money you are taking from federal government of Nigeria so that you should follow the rule of law. If you fully follow the law, we don't, we don't have, uh, we, I mean, I mean, you should follow the rule of law all over the world, everybody rule of law governance, and then to chief Tinubu. I have a message for you. I have a message for you, Chief Tinubu. Oh, what do you call your name? I'm Ambudashon Godele. You cannot, you cannot claim to be representing Yoruba. You are not even extending your plans. You don't, you don't have our authority to respect them. So your policies of black may not work. And how does that hand is I don't know it's operation. So go and tell your political cohorts to release the Adeyemo Igboho Osa. That's what we want. That's, that's what we want. That's And stop. And then God bless America. President Kennedy, God bless President Kamala God bless President Nancy Pelosi, God bless each God bless Terrorism. We want to know if the Republic of Benin are also part of uh, Fulani and they want them to kill all our Yoruba race people. Those are the questions we want you to answer. The whole world is looking. The whole world is watching we are in a computer age. Yes. You cannot hide anything. That's right. That is why we are here this afternoon to still call upon you people to release <laughs> Chief Sunday Adeyemo Igboho because he has done nothing right, nothing wrong. He has never you are you are you are violating his fundamental human right. So you are violating his fundamental human right. The Republic of Benin You are violating this fundamental human right. We come on, we come upon you. We are appealing to you to release Chieftain Adeyemo Igboho unconditionally. Yes. Unconditionally, he must be released because he is not a criminal. Chief Sunday Adeyemo is not a terrorist. Chief Sunday Adeyemo is a just man. is an innocent man. Chitunde Adeyemo Igboho is a freedom fighter. Chitunde Adeyemo Igboho is a woman rights activist fighting for justice, fighting for the freedom of his people. Therefore, Republic of Benin, we are telling you right now, we are telling you, the whole world is watching. The whole world is watching. The whole world is watching. Oh, the yes. whole world is watching oh, what yes. you are doing to us. You are also part of injustice. If you fail to release Chief Sunday Adeyama Igboho, you are also part of evil. Is Benin Republic supporting terror? Yes. If you fail to release Chief Sunday Adeyama Igboho, Benin Republic. Please. We are appealing to you. This is the Christmas time. We want you to use this time to release Chief Sunday May God bless Republic of Benin. May God bless Yoruba Nation. What do we want? Freedom. Freedom. Freedom. Chief Sunday Igboho now. Chief Sunday Igboho now. Baba Sami, ẹ wá sọ̀rọ̀. Baba Sami ẹ ti. Ní àwọn ẹ̀ lọ́rọ̀. Ìlú ẹni kì í mú dání. I'm a you know, the terrorist. Yes. Where are you part of it? This him now. now. Yoruba nation. Now. now. Yoruba nation. Now. Yoruba nation. Now. Yeah. Our message is directed. Yeah, yes. yeah àwọn mẹ́sì. ẹsẹ̀ kí ni ká tẹ̀lé fúlẹ̀ ní ìdàgbà tábìlì ló máa ṣiṣẹ́. ẹ yẹ ká tẹ̀lé fọ́tò sàárè mi. Yorùbá nation. ẹlòlè ẹlòlè ẹlòlè tó ń ṣiṣẹ́. kí ni ẹ ń sì sí yìí kò láàkì wọn ni. ó sì sí wọn jẹ ní ewu rẹ. Yorùbá nation náà. Thank you. Yoruba. Yoruba nation. No. Yoruba nation. No. Yoruba nation. No. No. No. no. Uh, our message is directed to the uh, ambassador that is representing President Talon of uh, Benin Republic. So this is our message. We want you to let uh, President Talon go back to memory lane when he was in Chief Sunday Adeyemo Igboho Shashu. He was in Nigeria at a point in time when he ran away from Republic of Benin, when he was fighting for his cause. Yes. The same thing is what Chief Sunday Adeyemo Igboho is doing. So we want to know why President Talon is keeping and holding Chief Sunday Adeyemo Igboho as a bargaining tool. We want to know what is gaining out of this, what the president of uh, Benin Republic is gaining, or what is getting from Nigeria government in holding Chief Sunday Adeyemo Igboho who has done nothing wrong except to fight for his people. His people are being raped, they are being maimed, they are being killed every day in western region of Nigeria. And he came out to give us a voice that is enough is enough. He wants to liberate his people. That is why she, Sunday Adeyemo Igboho came out to rally us all around that enough is enough, that we have to fight for our rights. We have the right for self-determination in our own land. Enough is enough. Yoruba people want to go. We want to leave Nigeria. That is what Chief Sunday Adeyemo Igboho Osha came to do. But when the, uh, the going is tough, so he decided to leave Nigeria and go outside the country so that he can continue his course. So, unfortunately, he passed through the Republic of Benin, and you hold him to ransom. What are you gaining from this, President Talon? Ambassador to the Republic of Benin, tell your president what, he, what does he gain by holding Shivsande Adeyemo Igboho Oòṣà in Republic of Benin. He has done nothing wrong. We want him to be released once and for all. We have come here before. You promised us that you're going to deliver. You're going to reply us with the messages to tell us what you've gotten from uh, your president to us. It's been like two months now. We are yet to receive any message from President Talon. That is why we are here today to let the whole world know this is a free society. This is a free country. We have the voice. We are here to let you know that you have to deliver our message. We don't even know if you have delivered our message to President Talon or not. Because he has been in this in the in the Shivsandi Adeyemo Shashu before. And Nigeria government rescued him. We help President Talon. The Yoruba people help President Talon to get out of uh, Benin Republic and do and work towards his cause. He is now the president of the Republic of Benin. So, and, you know, so his cause is being handled the way he wants. We want Chief Sunday Adeyemo Igboho as well to lead us into freedom. That is why we are here. Yes. We don't have any other reason to be here, but to let you, you know, deliver a message to your president that we have come again just to tell him that we worship John, Sunday Adeyemo Igboho to be released. He has done nothing wrong except fighting for his people. He is a freedom fighter leader. So he's fighting for the just cause, for his people, because we say enough is enough. We are languishing in, in pain in our own land. We cannot farm. They are killing and maiming and raping our women, our mothers, our sisters, our children. We want President Talon to know that that is the only reason why we are here. We want him to listen to us. We want him to free Chief Sunday Adeyemo Igboho Osha because he has done nothing wrong. He has done nothing wrong. We want you to please deliver our message to President Talon that enough is enough. Igbo has done nothing to the country of Benin Republic. So why are they holding him? We need to know why they are holding him. Do they need anything from Nigeria government that uh, Nigeria government has not delivered? Is that, is, is that the reason why they are holding him to ransom? We need to know. We want Chief Sunday Adeyemo shall to be released. He's our leader. He's fighting the right cause. He's fighting for justice. He's fighting for freedom for his people. We want him to be released ASAP as soon as possible. He wants him. His, his family are waiting for him. This is the oh, time yes. of Christmas. Uh, uh, uh, uh, uh, Christmas. Please, just you know, as a goodwill for the uh, of, Christmas festivity, please deliver a message to President Talon that he wants Sunday the Ogowo to be released as soon as possible. Thank you. Yoruba nation. Now. Yoruba nation. Now. Yoruba nation. Now, now, now, now, now. We want Chief Adeyemo Igboho Oosha to be released. Free Igboho now, now, now. Sunday Igboho must be free. Sunday Igboho must be free. Now, now, now, we want freedom. Sunday Igboho must be free. Everybody. Sunday go must be free. Sunday go must be free. No, no, no, we want freedom. Sunday go must be free. Everybody. Sunday go must be free. Sunday go must be free. No, no, no, we want freedom. Sunday go must be free.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 tó ẹ káàbọ̀ padà ẹ wo wàhálà tí àwọn ọmọ nàìjíríà tí wọ́n wà lókè òkun ẹ wo wàhálà tí wọ́n ṣe lórí kí wọ́n lè fi olóyè Sunday Igboho sílẹ̀ àwọn tẹ́ ẹ rí ni tí wọ́n ṣe rálì tẹ̀ ń wò yìí inú òtútù gidi ni wọ́n wà o inú òtútù gidigidi ni wọ́n ti ṣe ń tẹ̀ ń wò yìí tí àwọn kan á dẹ̀ wà níbì kan tínú wọn á máa dùn wípé àwọn ti ṣe ń tó dáa àánú ṣe mí àánú tó ń ṣe mí ni pé Yorùbá ní kílẹ̀ tó pòṣìkà ohun rere á ti bàjẹ́ ẹ̀yin bàbá ìyá ti lọ ẹ̀yin ìyá ìyá ti lọ síwájú kí èbùbù kátẹ́ ń gbìn lẹ́yìn kó tó hù hmm. kódà níbi tó le dé ẹlòmíì kówókówó títí ó kọ́lé fowó ni ṣé bẹ́ẹ̀ mọ̀ tó dàrú ṣáà ṣé bẹ́ẹ̀ mọ̀ tó dàrú ṣáà ọmọ nàìjíríà yìí náà ni bí mo ṣe gbọ́ kí ló wá gbẹ̀yìn ẹ̀ pẹ̀lú gbogbo owó tó ní kárúnà ńkọ́ nebukadi kesari kárúnà kí ló gbẹ̀yìn ẹ̀ pẹ̀lú owó tó ní ó dáa fáráhùn ńkọ́ ó nípò ó lẹ́nu ọba tó ni kódà òtúndólówó kí ló wá gbẹ̀yìn ẹ̀ ní gbogbo ìgbà ní kẹjá máa rántí ọlọ́run elédùmarè torí pé ẹnìkan tí ò lè mú òsí o gbogbo tá a sì ń ṣe lónìí ló ná kọ́lẹ̀ nígbà tí wọ́n gbé Abíọ́lá olówó méjì kan dìde nílùú nàìjíríà nílẹ̀ yorùbá yìí ààrẹ tó gbé abíọ́lá ń gbà náà àwọn olówó méjì yìí lọ sí ọ̀dọ̀ ààrẹ àbáṣà wọ́n sọ fún pé ẹ̀yìn ẹ̀ làwọn wà gbọ̀ngbọ̀n yìí kò pẹ́ kò jìnnà Abacha filẹ̀ ṣàṣọgbóra nígbà tó tún dayé Abdulsalam àwọn olówó yìí ò tún dẹ̀yìn wọ́n tún lọ sọ́dọ̀ Abdulsalam pé àwọn wà lẹ́yìn ẹ má fọkùnrin yìí sílẹ̀ o ọmọ wa ni tó o bá fi sílẹ̀ àbàjọba ẹ̀ jẹ́ kódà k'Abacha tó kú gbàgbàrà ńlá báyìí ni wọ́n ṣe sanbọ́ọ̀dù àbáṣà ìkọ́nù wọn ní shopping mall ní ìlú ìbàdàn wọ́n pe shopping mall rẹ̀ lórúkọ tó ṣe kinní báyìí bí ká sọ pé n tó ṣàjọ mú lówó ṣá ó ti yé yín ó gbé sanbọ́ọ̀dù àbáṣà ńlá ó gbé síbi ṣọ́ọ̀bù ẹ̀ tó sì kọ́ síbẹ̀ pé gbogbo ọmọ yorùbá wà lẹ́yìn ẹ̀ Abacha máa báṣẹ ẹ lọ ọmọ Yorùbá ọmọ ìyá ẹ ni wọ́n gbé sátìmọ́yì tó sì dá Abacha ló gbé e. ní tí mo fẹ́ fàyọ ni pé gbogbo owó tó ń parọ́ gbà lọ́wọ́ Abacha àtòun àtolówó kejì ẹ̀ ọmọ ìlú Abíọ́lá gangan gangan lolówó kejì ọmọ Abẹ́òkúta ni àtolówó kìíní àtolówó kejì wọ́n ti wà nù sàárè o àtàbíọ́lá fúnra rẹ̀ wọ́n ti jọ wà àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti wọlé sùn. ṣùgbọ́n tí wọ́n ṣe ó wà lákọọ́lẹ̀ báyìí ohun tí wọ́n ṣe láyé ó wà lákọọ́lẹ̀ gbogbo bí wọ́n ti ta ọmọ ìyá wọn lẹ́rú títí tíyẹn fi kú sípò yẹn ó wà lákọọ́lẹ̀ ìtàn ò ní gbàgbé wọn sàárè ò ní gbàgbé wọn àlùkìámọ̀ náà ò ní gbàgbé wọn. tóníkálùkù bá rántí wípé ń tóun sá ń ṣe yìí ọjọ́ kan ni ó sá parí yóò ṣe dáadáa. ọmọ yín tẹ́ bí nílẹ̀ yorùbá ó ń lo oṣù karùn-ún lọ látìmọ́lé ẹ sì ń kọrin erékẹni tó tì mọ́lé ẹ tó ń bàjẹ́ tó ń bàmú inú yín tó ń dùn Yorùbá ṣáà ní làákàyè ni níjọ́ wo gan Yorùbá fẹ́ gbọ́n níjọ́ wo la fẹ́ kúrò nídìí ọ̀tẹ̀ ṣáwọn ọmọ tí wọn ò ti ṣe ń tójú bẹ́ẹ̀ lọ ṣé ẹ ò rí tó tiẹ̀ tó yà mí lẹ́nu ni pé èmi tó rí olórí Yorùbá kan lẹ́ni jáde pé òun ò sọ́pọ́ọ̀tì yorùbá nation o òun àti Gumi dẹ̀ tó jọ jókòó pọ̀ báyìí wọ́n tó jọ ń tàkùrọ̀sọ ọmọ olórí fúlàní tó ń gbé àwọn èèyàn pa tó ń lọ wọnú gbó lọ bá àwọn bandit tí wọn náà dẹ̀ mọ̀ ẹ wá jọ jókòó ẹjọ́ sọ̀rọ̀ ẹjọ́ ń ṣe wọ́n jọ pè yín sí program ẹjọ́ ń tàkùrọ̀ kódò tún kàn kàn tó bá sọ pé ẹ̀yà tí làákàyè ò pé tí làákàyè ẹ̀ ti yẹ tí làákàyè àwọn olórí wọn ti yẹ yorùbá mà wà nù wọn ṣé ká sọ pé owó tẹ̀ ń gbà yìí ni ò jẹ́ kẹ́ ẹ níròònú ni àbí kí ni ká pè é yorùbá ní ìbànújẹ́ ni ó jẹ́ fún òbí kan kí màjèsín tójú ẹ̀rọ run gbogbo yín pátápátá kò sẹ́ni tí olóyè Sunday Igboho tí ò tí ò ti bírú ẹ̀ nù yín látòrí ọba dórí ìjòyè dórí àwọn olóṣèlú ó lójú tí ò ti bírú Sunday Igboho nínú yín kí wá lẹ̀ṣẹ̀ tọmọkùnrin yìí bá ṣẹ̀ tí oníkálukú yín wá ṣe mítìpì ká panu ni o ká máa wò. tá a bá yọwọ́ Páyọ̀ Adébánjọ nìkan tó kù báyìí tó ń pariwo adẹ̀fi bàbá Bánjí Akíntóyè ṣé ẹ fẹ́ kó lo ọdún kan bẹ́ẹ̀ ẹ fẹ́ kó lò di twenty twenty three <laughs> ṣé ẹ rọ́lọ́run tó wà lókè yìí kò sí ẹni tó mọjọ́ dátó ọlọ́run o pé ẹnìkan wà tó mẹjọ́ dátó ọlọ́run kò sí. Si ká nílẹ̀ ẹjọ́ kejì mọ́ bàbá ṣà ni ẹ jẹ́ ká fún yín àwọn tí ò bá lọ ọbásanjọ́ àrẹ̀mú matthew tó padà wá ṣe president ìbá lọ ká nílẹ̀ mọ́ bá Sunday Abacha àwọn tó wà ní death list tàbàṣà máa sign níjọ́ kejì matthew àrẹ̀mú ọbásanjọ́ wà nù wọn ló lead ẹlẹ́ẹ̀kejì ni ọládìpọ̀ díyà ẹlẹ́ẹ̀kẹta kí náà pe bàbá àlọ́rìn jẹ́nẹ́rà yìí mo gbàgbé orúkọ ẹ̀ tó lọ dà ó wà nù wọn ọmọ Yorùbá tó wà nù lítìjẹ́ tó fẹ́ fà kánilẹ̀ mọ́ bàbá ṣáàbì àmọ́ kí lọ́lọ́run wá ṣe ọlọ́run pa àbáṣà kílẹ̀ ẹjọ́ kejì tó mọ́ torí kó lè gbé àwọn kan tá a ti kádàrá pé yóò dépò kan kó lè gbé wọn débẹ̀ ọgọ́rùn-ún ọgbọ́n ẹgbẹ̀rún mọ̀ràn gbogbo ẹ̀ ṣiṣẹ́ lẹ́yìnkùlé kádàrá ni gbogbo ibi tá a bá kọ mẹ́ta láyé pẹ́ẹ́dà ó dé gbogbo ayé yóò ní parapọ̀ kan ní kó má débẹ̀ o torá kọ́lẹ̀ ní látọ̀dọ̀ náà olóyè Sunday Igboho kò ní kú síbi tó wà o lójú yín sì ni Sunday Igboho sì jáde ní agbára ọlọ́run ọba lẹ́dùnmarè nítorí pé ọmọ kì í tọwọ́ oníkọlà kú olóyè Igboho òde kú síbi tó wà pẹ̀lú ògo ọlọ́run àwa ni tọ́lọ́run ṣe jọ lójú ọlọ́run rán lóyè lọ sí skul ni kó lọ́ọ́ kó àwọn nǹkan kan tí òye tó fọmọdé ṣe ọlọ́run mọ̀ọ́mọ̀ ràn lọ ibi tó ràn lọ kó lè kẹ́kọ̀ọ́ ni bọ́lọ́ ń bá fẹ́ pè yàn dá sọ́rọ̀ á kọ́kọ́ rì mọ́bì kan ná yóò kọ́ lẹ́kọ̀ọ́ dáadáa iṣẹ́ tí mo fẹ́ rán ẹ n tó gbà rè bí kò ṣe ṣe rè olólóyè Ìgbòho lọ kọ́ kẹ́nikẹ́ni má ṣe dunnú pé àti gbé pamọ́ rárá o ẹ tó jẹ́ kẹ́rin mú lọ lọ́hùn ẹ tó sì lè túlẹ̀ náà lọ lọ́hùn lójú yín ni ó ṣe o tẹ́ lajú yín lẹ̀tọ́ lọ́hùn ó sì yọ ọlọ́run tó padà yọ Yusuf támọ̀ Joseph tó yọ kúrò nínú túbú nígbà tí ò ti ẹ̀rù rárá ọlọ́run ó padà yọ lóyè Sunday Igboho tó bá wá yọ tán gbogbo àkólọ ẹ̀ pátá lọ́lọ́run ó dá padà ṣe é rántí pé ń gbà tọ́lọ́run ní kí ayé ìkórè jókára jóòbò yá kí ló padà ṣẹlẹ̀ sí i gbogbo àkólọ ẹ̀ pátá ló padà o bẹ́ẹ̀ náà ni nínú kùránì à ń pè ní ànábì ayub ọmọ ogun lọ́lọ́run panijọ́ kan ayub lẹ́yìn ẹ̀ àìsàn tó wá ṣe débi pé gbogbo ara rẹ̀ ní jẹrà tíbi yọ wọ́n lé ayub kúrò nílùú olówó sì ní bílọ́níà ni ta ló wá fi kàn án ọlọ́run ló gba ṣetán láyè ló gbèṣù láyè láti lọ́ọ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tásìkò tó ọ̀pá kan báyìí tí fúlàní fi ń dàgbà màálù ọ̀pá kan àṣẹ kan báyìí lọ́lọ́run pa tí gbogbo tó sì wà lára yusuf tó wà lára ayub tó kúrò lára ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run ni mo pàṣẹ láti sánmọ̀ wípé ó yá ìwà àìsàn lẹ́sẹ̀kẹsẹ̀ kúrò lára ayub mo sì wá tó dá gbogbo ohun tí mo gbà lọ́wọ́ ẹ̀ mo dá padà nílọ́po nílọ́po nílọ́po fún un wàyúbà iná dárọ bàhùn ánìmọ saniyadúró wà ántàrí amọrọ ìmí fàsítẹjábá náà làwọn fàkàṣàfin náà mọ bí mi dúró wà tẹ náà wọn là wà mísílám wà rọmọtàmí ni dìnnà wà tìkìrọ lè làbìdì. ọlọ́run nígbà tó pè mí tó pariwo ó ní mo gbọ́ ìpè ẹ̀ ṣé ẹ̀rọ pọ̀ lọ́hùn ò gbọ́ gbogbo òpè tí gbogbo wa ń pè ní ó gbọ́ ó dúró dàsìkò tí ó kọ olóyè Sunday Igboho lẹ́kọ̀ọ́ tán tí ó wà padà rìlíìsì ẹ̀ ní ní grand style ni ẹ má dunnú o ẹ̀yin tó ń rùn kó wà níbi tó wà yẹn ẹ má tí ì yọ̀ ṣẹ́ni tó kú òmọ̀ kò tí ẹni tí ò kú ò tí mọ̀rú kú tó máa pa òun nínú orin Ògúndé tí máa ń ka tí mo nífẹ̀ẹ́ sí láti máa play kí n tó bẹ̀rẹ̀ ètò ó ní pé tẹni tó dé ó ló sàn ju tẹni títí ẹ̀ ń bọ̀ lọ ṣe é mọ tí ó gbẹ̀yìn yín ṣeré gẹ́lẹ́ tẹ̀ ń sá kiri ẹ̀bẹ́ ẹni tó lọ ń bá ní odi twenty twenty three ni mi ò fi kú yọ ẹnikẹ́ni o mi ò rókú sẹ́nikẹ́ni àmọ́ ta ló lẹ̀ mí lọ́wọ́ ṣe bọ́ lọ́hùn ni ọlọ́run tó pàbá ṣàkílẹ̀ tó mọ́ torí aburú ọwọ́ ẹ̀ tó fẹ́ ṣe ṣọlọ́run yóò wá sí bẹ̀ mọ́ ni ẹ lè kì mọ́ bẹ́ẹ̀ ẹ máa da ẹ máa dààmú ẹ máa gbàpótí ẹ máa dìbò ẹ ṣe ń tó wù yín kẹ́ ẹ fọmọ yín lẹ̀ síbẹ̀ kí wọ́n máa fìyà jẹ Nnamdi Kanu ẹ eh, mọyé ìgbà tí Ìgbò ti lọ sàbújá torí kan lè filẹ̀ ìtàn táwọn àwọn ní Ìgbò tiẹ̀ ṣe ẹ jẹ́ kó lórí Yorùbá náà tíráyé ẹ̀ náà wọn a máa bi mí léèrè pé ẹ ṣé ń gbà tán ti wá lọ bẹ̀ ṣọ́ ti wá filẹ̀ ẹnìkan ní à ẹ má dìjà dúpẹ́ kí gọ́fìmẹ̀ntì fi Sunday Igboho sílẹ̀ o torí pé wọ́n á ní kó sign agreement pé òun ò ṣe yorùbá nation mọ́ mo kàn wo àwọn èèyàn bó ṣe ń ronú ọlọ́run ò yọ́nú sí wa n tó dá èmi lójú ni pé ṣe pé èmi nígbàgbọ́ pé ibi tó lóye wà ọlọ́run ló tì mọ́bẹ̀ ẹ tó sì lè tú kalẹ̀ òun náà lọ́lọ́run tó bá ṣe tán ẹ jáde kó ní kálukú wá sí mẹ́dọ̀ọ́ gbogbo ẹni tó nígbàgbọ́ sílẹ̀ yorùbá gbogbo ẹni tó nígbàgbọ́ pé yorùbá kú òlóko ẹrú ẹjẹ́ àsìmẹ̀dọ̀ ẹjẹ́ àṣẹ sùúrù ká máa wò. àwọn ẹni aburú ń ṣiṣẹ́ wọn lọ wọ́n ń jí àwọn èèyàn gbé wọ́n ń ṣe oríṣiríṣi ẹ̀dẹ̀ ń wò kódà yorùbá ti darapọ̀ mọ́ fúlàní táwọn náà ti jọ ṣiṣẹ́ yìí torí pé wọ́n ti rí i pé ọ̀nà rẹ̀ láti méèkì owó lórí ẹ̀mí ẹlẹ́mìí ẹjẹ àwọn èèyàn gbé ẹgbowó ńlá lọ́wọ́ wọn yorùbá ṣe ní ìsìn yorùbá náà ti jọ́ ìwọ̀n ibo ẹ ibo gan ṣe fúlàní ṣe ti fúlàní olówá wà lókè. nígbà wo la fẹ́ bọ́nú eléyìí ṣé kó máa rí bẹ́ẹ̀ lọ ni ó dá ìmí lójú pé ńgbà tó lóye gbòó wà nílé tó sì ń ha gbogbo lẹ̀ tó ha máa fúlàní wọ́n bẹ̀rù ìbẹ̀rù bójó wà fún wọn àmọ́ nísìnyí kọ́ wọ́n ṣe tó wọ̀n wọ́n fẹ́ fùrọ̀ bó ṣe wù wọ́n ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ó dájú ẹ ti tó lóyè gbogbo mọ́bi tẹ́ ẹ tì mọ́ kí wàá ní àǹfààní tẹ́yìn wá ṣe fún Yorùbá tí yà ń jẹ kí làwọn àǹfààní tẹ́ ẹ ṣe fún àwọn tó wà lábúlé tí Fúlàní lọ pa wọ́n mọ́bẹ̀ kí làǹfààní tẹ́ ẹ ṣe fáwọn tá a àwọn tó jẹ́ pé lára wa náà ni fúlàní ń gbé bó ṣe wù wọ́n nínú ìgboro yìí kí lẹ ṣe sí i àgbààgbà yorùbá panumọ́ ni o àwọn tá a fi ṣe olórí tá a ń pè lólórí kò sí ìtò sọ kó kódà àwọn tó wà ní senate mi ò gbọ́ rí pé wọ́n sọ lẹ́nu pé à báwọn fúlàní ṣe ń pa wálẹ̀ yorùbá ti tó mi gbọ́pọ̀n sọ rí. oníkálukú ń du àpò ẹ̀ àwọn tó kún fún lápò lánàá ń boná wá wà ń boná wà kí náà fi dà arákùnrin tí mo fẹ́ fi hàn yìí lára àwọn agbénipa ni lára àwọn ajínigbé ni tó sọṣẹ́ ajínigbé tó sọ di business ẹ jẹ́ ká wo kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ń bọ̀ èlò ló gbà nínú ti dalat. láti ṣe náà mi ò mọ láti ṣe mi ò mọ. èlò ló gbà nínú ti dalat. ti dalat ìgbà tó máa san ó ní three point five ló san. èyí lọ fún wọn. wọn fún mi ní three hundred. three hundred thousand ní ti dalat òkè. èlò lọ fún dennis. mi ò mọ ẹlẹ́jà nǹkan tó ń tẹ̀jà nǹkan ẹlò mi ò mọ iṣẹ́ mọ àwọn náà lọ́gbà tó pè mí délé ló wá fún mi lówó fún mi fọ́ọ̀mù. Dìpọ́jì yẹn kọ́. Dìpọ́jì yẹn fún mi seven hundred. Ṣé àlàyé yẹn kọ́? Ó kàn pè mí pé òun ti gbé nǹkan kan fún Dennis bọ̀ kò sọ fígọ̀ the following ló wá pè mí padà. Mo ti dúró ti ti kí ní sódà èlò ló gbé fún ẹ. Ṣé wọ́n ti mọ̀? Ta ti mọ̀? Ẹ pé ó kò tó ní kò fún mi. Èlò ló ti gbé fún ọ. Five hundred ni owó ti lé kì í ṣe eré two hundred k. sọ̀rọ̀ ló ti fún wọn. má da ẹ. níṣẹ́ yẹn. iṣẹ́ ilé tó yàtọ̀ sí owó tẹ́lẹ̀ owó tó fún wọn. a padà bọ̀ láti bí sí lálàjẹ́ náà iye tí ọlọ́run gbà. ti eléyìí ìgbà tó pè ó sọ iye tó fún ẹ ní kó fún ẹ náà. kò sọ fún mi ó kàn lóun ti rán. èló ni bíkì kọ́kọ́ fún wọn. talk now. mi ni mo fẹ́ try. Ou me àti pé bolokó sí. ẹ jẹ́ kó kọ́kọ́ sọ náà ká mú owó tàyín owó àti tiẹ̀ ó sì wà lọ́wọ́ ẹ̀ bí owó méjì náà ni tó èlò ní tiẹ̀ ẹ wò ó sàkọ́ni. ṣé ṣé iṣẹ́ ilé ìlà. iṣẹ́ tó ṣàṣe láti bọ̀ tó sọ fún ẹ bọ̀ tó sọ pé o ti rún un òun kò tí fún mi lógún. màá gbọ́ ṣèbí ìgbà tó pè mí lógún mo pè yẹn ó lálàyé ti rán ẹ sí mi. irọ́ ó ní pé òun máa rán mi sí kò tí fún mi ní owó náírà kò tí fún mi mọ̀ pé ìyá sọ kò tí fún mi. because I wasn't at right there. èló nọ́mbà náà ti pójì yẹn. mi ò lè sọ pé òye báyìí bẹ́ẹ̀ mi ò torí àwọn máa ní mọ́nítọ̀rì náà ni wọ́n bá ti ní sáìtì bẹ́ẹ̀ wọ́n á kọ̀ pé kò kì í dúró síbi báyìí tó bá ti kọjá kí sọ fáwọn pé ó ti kọjá. Okay. The second prime suspect is kidnapping bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ó ti ó ti dárúkọ gbogbo yẹn tán ṣe pátá yẹ̀ bóde àwọn gbé dálàt àwọn gbé àwọn gbé wúmọ̀ tó ṣiṣẹ́ lọ́dọ̀ yín yẹn. àti ìyàwó tó gé. àwọn gbé wọ́n ti ṣe àwọn ṣe ṣe gbogbo ẹ̀ láti ṣàlàyé fún wa. ìyàwó tó gé. ìyàwó tó gé. kò fún mi lọ́wọ́ kò fún mi lọ́wọ́. àmì àlà o. kò fún mi lọ́wọ́ kò fún mi lọ́wọ́. tí ẹlẹ́jà kò ẹlẹ́jà kò fún mi lọ́wọ́.

tí bíkì bá lọ jẹ́wọ́ ikú fún un. tẹ́bá ti rí ẹbí lọ́wọ́ ẹ̀ kó fún mi ní wọ́n náírà mọ́ mi. ok níṣẹ́ dálà sí ló wà. fifty thousand naira. ṣùgbọ́n náà ló pè é sí. tó tó kọ̀nfàmù ẹ̀ ló bá jẹ́ oye tó fún ni ẹ̀ o. ẹ ṣe mọ̀ fún wọn wọn kì í wọn kì í fún wa ẹ ṣe ọjọ́ sà ẹ sà owó máa yín tí wọn kidnap ní school yín gbà yẹn a ti mú wọn wà láìtàláì wọ́n ti tún kọ́. bẹ́ẹ̀ ẹ máa bọ̀. wọ́n wà á bá a ṣeré dáadáa. There's another one woman come and she please say. Eh? Leave love, stay strong. ìlera lóògùn ọrọ̀ àgbà tó ní ìlera ohun gbogbo ló ní kí ènìyàn bẹ̀rẹ̀ kó má lè bẹ̀rẹ̀ kárìn kó di yègéyègé ká dúró kó tún dáa ìrònú àròjù mọ́ ń dá wàhálà sílẹ̀ sínú àgọ́ ara ẹlòmíì kí ọkùnrin máa ró pàkè pàkè bp and blood sugar herbal mixture ń lo oògùn ìbílẹ̀ eléyìí tá a ti fi tewétegbò pòpọ̀ lọ́nà ti ìgbàlódé fún ìlò tọkùnrin tóbìnrin o kí ara ẹni ó wúwo jọ̀kọ̀tọ̀ ti pàdé ọkọ ìyá rẹ̀ ó ti ṣetán láti pòórá o bp and blood sugar herbal mixture ẹ lè béèrè fún tiyín nílé lóko àti lẹ́yìn odi àmọ́ bí ó ṣe kàn yín lára ní ṣá Abẹ́òkúta ni mò ń wà zero eight zero two three one five four four nine six zero eight zero two three one five four four nine six bp and blood sugar herbal mixture ọkọ gbogbo jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ tí ń bẹ nínú ara. ṣe é gbọ́ iye tó lóun gbà bí wọ́n ti ń jí àwọn èèyàn gbé bẹ́ẹ̀ bá wa lọ́wọ́ àbọ̀ a ní kọ̀ǹdíṣọ̀n lóyìn ló tò síbẹ̀ níbi oṣù tó kọjá tí mi bá ṣí ọmọdékùnrin kan ẹ jẹ́ kí n sọ pé búrọ́dà kan graduate ni Ifẹ̀ ló ti ṣe tán pàápàá first class ló ní ló wáṣẹ́wáṣẹ́ tí ò rí ó ṣàríṣẹ́ sí community bank kan gbogbo àwọn ará báǹkì ni wọ́n sọ pé ní dáadáa ni kódà pẹ̀lú pé wọ́n mú fún un tó ṣe gbogbo wọn sì ń jẹ́rìí pé àà nǹkan kan ló fà tó fi ṣe bẹ́ẹ̀ pé torí ẹni rẹ ẹni táwọn ń gbé síwájú táwọn ń wò ni nígbà tó máa bẹ ọmọkùnrin ìlérè kí ló ṣe wọ́n lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn kan torí pé kì í ṣe kírímínà kò mọrú ẹ̀ ṣe kọ̀díṣàn ló tì débẹ̀ wọ́n wá lọ wá tọ́ igan àwọn ìbọn oníke ó wá lẹ rọ́bà dúdú mọ́ obìnrin kan wá gbowó ní báǹkì wọn ó wá tẹ̀lé òun àtàwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n wá fi tọ́ igan ọ̀nà yìí wọ́n wá fi halẹ̀ mọ́ obìnrin yìí ó ti rán wọn pé kí wọ́n tẹ̀lé kọ́ jọ papọ̀ mọ́ òun káwọn gbowó owó ọwọ́ obìnrin nígbà tí wọ́n bí léèrè pé kí ló ṣe dé tó ṣe bẹ́ẹ̀ ó ní gbèsè ọrùn òun ó dòògùn olérù lọ ó ní gbèsè ọrùn òun ó dòògùn olérù lọ ó láwọn àbúrò òun méjì ló jẹ́ pé wọ́n fẹ́ sanwó iléèwé tí wọ́n ti lé ní iléèwé gíga. oníyàwó wà lórí òkété àìsàn ó sàsọ ọ̀rọ̀ yìí lẹ̀kún mo wá jókòó títí títí mo rò ó kódà títí mọ́ ọ̀gá báǹkì yìí ló ń gbèjà ọmọkùnrin pé àà ah, ah, ó sì jẹ tó kọjá làákàyè òun póun ò pé lágbájá lè òun nítorí ah, òun náà wá sunkún ẹ ti rí i pé n tí ò mọ̀ ń pa ẹ̀ ló lọ bá wọn kọwọ́ sí condition ló tì àmọ́ condition náà kò yẹ kó tọmọkùnrin dérú bẹ̀ rọ́bìrì. ẹ̀yin àgbààgbà yìí lẹ́fà o tó bá jẹ́ bọ́ ọmọkùnrin yìí ṣe mọ̀wé tó bó ṣe gboyè rẹpẹtẹ wálé kó jẹ́ṣẹ́ ti wàálẹ̀ tí ó fi ṣe kó máa gba bí hundred thousand lóṣù ǹjẹ́ á ronú tó fẹ́ ṣe yìí kò ní ronú ẹ kó jẹ́ tó fìtì sàtífíkẹ́ẹ̀tì ọwọ́ ẹ̀ lórí iṣẹ́ ẹ̀ tó ń ṣe ṣẹ́ ní jí làárọ̀ tó ń gba ibiṣẹ́ lọ tó ń gba sálárì tó dáa àwa rántí pé kinní kan pọ́tì ẹ̀ fi lọ́gùn ló tún wa máa píríṣì fún wọn àmọ́ṣẹ́ náà dà ẹ lọ márúwá ẹ lọ ọ̀kadà àwọn tí ò kàwé ní òtún máa halẹ̀ mọ́ wọn eh, ẹ ti gba tíkẹ́ẹ̀tì ẹ ti gba tíkẹ́ẹ̀tì a whole graduate ẹlẹ́yà tẹ̀ ń fi wá ṣe ń lo yìí rèé ẹlẹ́yà tẹ̀ ń fi Yorùbá ṣe rèé o kò sírú ẹ̀ nílẹ̀ Haúsá gbogbo ẹnu ni mo sọ kéèyàn kan ní first class nílẹ̀ Haúsá ah gbogbo iléeṣẹ́ ló máa gbà sọ́hùn tó jọ́ mọ́ wọn rárá o kò ní wáṣẹ́ tí ó fi rí ẹ̀ ráwàá torí pé gbogbo federal ministries gbogbo federal parastatals àwọn náà hẹ̀ díẹ̀ wọ́n dẹ̀ ní connection wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn wọ́n dẹ̀ connect ara wọn ó rí Yorùbá ó rí Yorùbá Ọlọ́run á wa. èmi fàsìkò irọ́ yìí ni o gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ alágbára tẹ́ ẹ mọ̀ pé ẹ lè pa Buhari láṣẹ pé kí wọ́n fi olóyè Sunday Igboho sílẹ̀ ẹ lọ́ọ́ ṣe bẹ́ẹ̀ ẹ lọ́ọ́ ṣe bẹ́ẹ̀ torí pé àìṣe bẹ́ẹ̀ yín ìtàn onígbàgbé yín ìtàn onígbàgbé yín ọmọkùnrin yóò ní ẹ̀ṣẹ̀ kankan tó ṣẹ̀ wọ́n kàn lọ agbára lé lórí ni àmọ́ Ọlọ́run ọba tó jẹ́ alágbára tó jẹ́ alágbára lọ ó ń bọ̀ o. ó ń bọ̀ o tó bá dé ayé abayé kàánú o gbogbo ẹ̀yin tẹ́ ẹ sápamọ́ sí kọ̀rọ̀ tẹ́ ń ta ọfà sí ìmọ́lẹ̀ láti inú òkùnkùn olódùmarè á ṣàánú wa. àmọ̀ràn lèmi mú wá lẹ́nìí ìpèníníjàdẹ ni mo pè mo sì gbìyànjú láti ṣì létí ni gbogbo ẹ̀yin tí ẹ lágbára tẹ́ fọwọ́ lágbálẹ̀ yorùbá lójú ìtàn onígbàgbé ni o tó oníyanṣẹ́ ọlọ́kàṣe o gbogbo ẹ̀yin tí ẹ bá wa jẹ tòní gbogbo yín náà là dúpẹ́ lọ́wọ́ ẹ ẹ jẹ́ ká tó pàdé lọ́la ṣùgbọ́n mi ṣe ládùúgbà pé tó bá máa tówó yìí ọ̀la kí n ti wà lódùnnú wípé wọ́n fi olóyè Sunday Igboho sílẹ̀ kí lọ́lọ́run ò lè ṣe níwọ̀nba tó ká dijú ká ó lè ṣe ní gbogbo ayé òròpó lè ṣe a lè fẹ́ sùn lálẹ́ ká gbọ́rò yìí pé wọ́n fi lóyè Ìgbòho sílẹ̀ ṣé wò nígbàgbọ́ bẹ́ẹ̀ ni èmi nígbàgbọ́ bẹ́ẹ̀ ẹjẹ́ àfìpàdé sọ̀la lágbára Olódùmarè ọba òkè wọn ò ní kéde ikú mi wọn ò ní kéde ikú tìyín náà ayé ò ní bọ́ bàtọ̀ fọ̀ sẹ́nu ọ̀nà yín aláwòye adébáyọ̀ sábúrí ọmọ bàtíṣà lábẹ́òkúta tí gbogbo yín pè ní bàbá gbàgede ìmọ̀ náà ni mò ń fàsìkò yìí ṣe ní àdúrà wípé ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ o etí tẹ́ sì fi ń gbọ́ mi ò ní di